وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أركف فلان عليك عليكم كلام با أقول جنجة الله با kọmọ bá anabi sallallahu alayhi wa sallam afdalu man dabba wa habba ẹni tó fi ń lóore jùlọ nínú àwọn ẹ̀dá ọlọ́run ọba òun náà lànàbí sallallahu alayhi wa sallam abẹ́lọ́run ọba kọ́lọ́run ọba kí kọmọsàlàyé bá wa mú asọ́látò wa bá nàbí sallallahu alayhi wa sallam ní madina àdápadà orí ìsọ̀sàlátò bá nàbí sallallahu alayhi wa sallam àbí lọ́wọ́n bá kí ọlọ́wọ́n bá kọmọsàlàyé mú bá wa náà gẹ́gẹ́ bí ó ṣe rinlẹ̀ nínú hadith wa sallallahu alayhi wa sallam. atọrọ báyìí fún àwọn aráàlú anabi sallallahu alayhi wa sallam àti àwọn sahaba anabi sallallahu alayhi wa sallam lápapọ̀ wàlúù sálàm wa rahmatulah barakatu àti gbogbo olùjọ́mọlẹ́yìn anabi sallallahu alayhi wa sallam títí di ọjọ́ gbọdọ̀ kìyàmà ẹ̀rí àlámọ̀rí tí à ń gbéyàwó lọ eléyìí tí àárín kan pé pẹ̀lú gbọ́lọ́wọ́n ba á gólẹ̀ lórí àlámọ̀rí náà lálẹ́ yìí òun náà ni ọ̀rọ̀ nípa al-'udhr bil-jahl ọ̀rọ̀ nípa ìfúnniláwíjàre aláìmọ̀kan lórí àwọn àlámọ̀rí ẹ̀sìn tí èèyàn bá sí ẹsẹ̀ gbé lórí ẹ̀ téèyàn tàṣì àgẹ̀rẹ̀ lórí ẹ̀ ìfúnni ní àwíjàre aláìmàkà lórí àwọn àlámọ̀rí náà káwa torí eléyìí ká gbé dájọ́ tó yẹ ká gbé léèyàn lórí ká gbé kúrò lórí ẹ̀ nítorí pé ó jẹ́ aláìmàkà ìhàwó ni ṣẹ̀ríà Islam ìhàwó ló kọ́ sí ìhàwó ni àwọn ahlu sunnati wal jama'a ìhàwó ni wọ́n kọ sí àlámọ̀rí yìí. eré báyìí ni nǹkan tí a ń ṣe àgbéyẹ̀wò ẹ̀. tíra tí a ń lò láti ṣe àgbéyẹ̀wò ọ̀rọ̀ náà òun náà ni tíra ta pè ní ayaridul jahal ayaridul jahal tíra náà ah. wọ́n dìde kọ lórí ọ̀rọ̀ àjáhàlù ni wọ́n kọ ojú ewé six hundred and ninety four pages six hundred and ninety four pages ojú ewé ọgọ́rùn-ún mẹ́fà ó lé àádọ́rùn-ún àti mẹ́rin ọgọ́rùn-ún mẹ́fà lé àádọ́rùn-ún àti mẹ́rin ó kù ojú ìwé mẹ́fà péré tí ó fi pé ọgọ́rùn-ún méje seven hundred pages lórí ọ̀rọ̀ aljahal sùtírà náà òun náà ni à ń ṣe àgbéyẹ̀wò ẹ̀ náà àwọn alámọ̀rí tí àwa ń ṣàlàyé tá a dé ibi àlàyé lórí ẹ̀ nínú tírà náà òun náà ni ma yandarju tahta al-masail al-khafiyyah àwọn nǹkan tó kó sí abẹ́ àwọn àlámọ̀rí ẹ̀sìn tó ẹ́ pé ìmọ̀ rẹ̀ pamọ́ tó ẹ́ pé tá a bá rí èèyàn kan nínú àlùmọ̀ tí ó bá kó sí àwọn àlámọ̀rí yìí alùsùnà ọ̀jà máa gbà wípé a fún ẹni náà ní àwíjàre aláìmọ̀ká eléyìí báyọ̀ pátá àfi ní gbẹdàjọ́ ni lórí. sọ́jí ṣàlàyé òun ló fà ló fi jẹ́ sí pé àwọn ahlu sunnah wal jama'a tọ́ba rí èèyàn kan tó jẹ́ sí pé ó ṣe ta'wilu sifat ó ṣe ìfún àwọn ìròyìn ọlọ́run ọba kan ní ìtumọ̀ tó yàtọ̀ sí ìtumọ̀ tó yẹ kó fún àwọn ahlu sunnah wal jama'a tọ́ba jẹ́ ní àwọn sifat tí èsè làwázìlò rògbòdìyà ni tí èsè ní àwọn ìròyìn tó jẹ́ sí pé ó ní í ṣe pẹ̀lú ìjẹ́ ọlọ́run ọba ọlọ́run lọ́sí gbogbo ẹnikẹ́ni tó bá ti lè kó ayẹ báwọn ìròyìn náà so ìkọlù ìjẹ́ ọlọ́run ọba ọlọ́run ọba ni àwọn ìròyìn kan bẹ tán pè ní tọ́jọ́ pé inú làwázìmù rùbùbíyà lọ́wọ́ àti kàwé lè ṣáájú àmọ́ àwọn ìròyìn kan bẹ tán pé tí a bá ṣe tí a bá rí ẹni tó ṣe ta òwìlú ẹ̀ alùsùnà wà jàmáà wọn àní ti torí ẹ̀ pẹ́ ní ẹni kèfèrí tó bá yẹ sí aláìmọ̀kan ni àwòkáàna mọ̀tà àwílàn àbójá ẹni tó yẹ sí pé ó sì ìtumọ̀ nǹkan yẹn gbọ́yé ni àbó sì ìtumọ̀ nǹkan yẹn tú ni òun ló fà ló fi jẹ́ sí pé irú àwọn àyímà bíi àfáwà Ibn Hajar al-Asqalani rahimahullahu ta'ala ẹ lè rí alùsùnà kan tó pè wọ́n ní kèfèrí ẹ lè rí alùsùnà kan tó pè wọ́n ní kèfèrí bẹ́ẹ̀ nínú àwọn àìmọ̀ nínú àwọn àgbàfà ẹ̀sìn orí ẹ̀rọ máa ń ka Imam Ibn Hajar kó eléyìí báyìí ìpèníjà ni gbogbo ẹnikẹ́ni tí ó bá rí tírà kan pé ìkànnù alùsùnà ìkànnù àbá sùnà wa sọ ike Ibn Hajar jẹ́ káfìrí gẹ́gẹ́ bí jàbátà àtàwọn ọmọ lẹ́yìn rẹ̀ bá ṣe ní àkídà burúkú yìí tí wọ́n ń pè Ibn Hajar ní kèfèrí ẹgbẹ́ tí ra náà bọ́ta kárí. kò sí alùsùnà kankan tó ní ròrí burúkú tí jàbátà àtàwọn ọmọ lẹ́yìn ní yìí nítorí pé alùsùnà wal jamaa àwọn masáìlú táwọn yìí ni wọ́n gbọ́yé wọ́n máa ń pè nínú àwọn nǹkan tó yẹ kó bọ́ sí abẹ́ al-masail al-khafiyya ni àwọn àlámọ̀rí ẹ̀sìn tó yẹ kó pamọ́ òun lè lè báyìí wà. Ibn Hajar al-Asqalani rahimahullahu ta'ala ó ṣe ta'wil àwọn sífáàtì kọ̀ọ̀kan tó tọ́ kò yẹ báyìí nìsí ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ min a'immatil huda nínú àwọn àgbàfà olùmọ̀nà olùtọ́lùsọ́nà ni wọ́n wà gbogbo àfáàlù súnà ni wọ́n dẹ̀ máa ń ṣe ìṣìrọ́mù wọn tá máa ń ṣe tàkìdírù wọn gbogbo àwọn àfáà súnà ni máa ń pọ́n wọn lé torí pé wọ́n jẹ́ sáré pé wọ́n ṣe bọ̀ yìí fún súnà nẹ́bì púpọ̀ àfáwà Ibn Hajar yìí nínú àwọn tí wọ́n ṣiṣẹ́ tí wọ́n dààmú fún súnà nẹ́bì jù nínú wọn ni wọ́n wà ṣé rẹ̀ nìyí nínú àwọn tí wọ́n ṣiṣẹ́ iṣẹ́ takuntakun fún àti iye sunna nabi sallallahu alaihi wasallam láti jẹ́ kí sunna nabi tó lálàáfíà kó dọ́dọ̀ gbogbo mùsùlùmí lágbàáyé tí ẹ̀sìn àdàmàdì ayédèrú ẹ̀sìn àjàmbáku ẹ̀sìn tí òfin ní máa tàkáàkiri láwùjọ mùsùlùmí nínú àwọn kan iṣẹ́ lórí ẹ̀nu wa bẹ́ẹ̀ lafa wa alimamu suyuti ashafidu suyuti rahimahullahu ta'ala àti àwọn tọ́jọ́rú wọn bẹ́ẹ̀ tọ́jọ́rú wọn bẹ́ẹ̀ tí àwọn khawarij yìí àwọn at-takririyyun muhammad bin ali jabata ala ra'sihim tó jẹ́ olórí wọn àtàwọn ọmọlẹ́yìn rẹ̀ tán pè ní kèfèrí kò sí alùsùnà kankan tó pẹ̀lú àwọn eléyìí ní kèfèrí bal àfa súnà àgbàfà ni wọ́n kà wọ́n sí nínú àwọn àfẹ́sìn ni wọ́n kà wọ́n sí nàbí tó wa àlámọ̀rí ẹlẹ́ẹ̀kẹta tó kó sí àwọn tó kó sí abẹ́ àwọn àlámọ̀rí tó pamọ́ tó yẹ sí pé tá a bá rí yẹn kan nínú Islam tá a bá rí mùsùlùmí kan tí ó bá kó sí nǹkan yìí á fún láwùjáde pálá ìmọ̀kan ni tá a bá rí pé ẹni tí àìmọ̀kan bẹ pẹ̀lú ẹ̀ ni orí ẹni masá ìlú sòrú rẹ̀ masá ìlú sòrú rẹ̀ غير المشتهرة علما في العامة wọ́n ní òun náà ní àwọn àlámọ̀rí ẹ̀sìn tó jẹ́ àwọn àlámọ̀rí àlùfòrú ẹ̀ tí ẹ ṣe ọ̀rọ̀ usul tí ẹ tí ò ní ṣe pẹ̀lú ìpìlẹ̀ ẹ̀sìn tó ẹ ṣe àwọn àlámọ̀rí tó jáde tó pẹ̀ka jáde látara ìpìlẹ̀ ẹ̀sìn lọ́wọ́ a ní nǹkan tó ń pè ní usulu díì àwọn ìpìlẹ̀ ẹ̀sìn tó ẹ pé òun gangan lẹ̀ sí dúró lórí a sì ní àwọn nǹkan tó ẹ pé òun jẹ jáde látara ìpìlẹ̀ ni àwọn náà ń pè ní àlùfòrú ẹ̀ masailu alfuru' òun náà ń pè ní masailu al-ahkam al-masailu al-amaliya wọ́n nínú àwọn alámàrí ẹ̀sìn báyìí tó jẹ́ sí pé ghairi mustahirati ilman fil amma tó ń pè ìmọ̀ rẹ̀ ọ̀gbajúmọ̀ láàrin àwọn èèyàn wa laysat min al-ma'lumi min ad-dini bid-darura kò sì sínú nǹkan tó jẹ́ sí pé èèyàn ti gbọ́dọ̀ mọ̀ pé lára ẹ̀sìn ló wà kò sínú àwọn nǹkan tó jẹ́ sí pé ó ti hàn wípé lára ẹ̀sìn lélẹ̀ wà pé gbogbo èèyàn láti mọ̀ pé sábà ń sọ pé sìn ẹ̀sìn ẹ̀sìn ètò ń pè lẹ́sìn náà ní nǹkan báyìí nǹkan báyìí nǹkan báyìí wọ́n ní àwọn alábàárí tí ò bá ti rí báyìí. wa fi hadha yaqulu al-imam an-Nawawi wọ́n ní nírú níparú àlámọ̀rí báyìí òun ni Imam Nawawi ń sọ̀rọ̀ nípa rẹ̀ nínú tírà wọn tí wọ́n fi ṣẹ́sù tó fi ṣe ṣẹ́fù sọ̀híhì muslim tó fi ṣàlàyé ìtumọ̀ sọ̀híhì muslim ní mujalladu alákọ̀ọ́kọ́ volume alákọ̀ọ́kọ́ page two hundred and five. الإمام النووي صحيح وكذلك الأمر في كل في كل من أنكر شيئا من مما أجمعت عليه أو مما أجمعت عليه من أمور الدين wọ́n ní báyìí náà wọ́n ní bákan náà lórí nípa gbogbo àlámẹ̀rí وكذلك الأمر في كل من أنكر شيئا مما أجمعت عليه من أمور الدين wọ́n ní bákan náà lórí nípa gbogbo àwọn àlámẹ̀rí àbí nípa àlámẹ̀rí tó fẹ́ sí pé tá a nìkan tó bá tako ìkan àwọn àlámẹ̀rí nínú àwọn àlámẹ̀rí tó yẹ pé ẹnu kò wípé nínú àwọn àlámẹ̀rí ẹ̀sìn ló ẹni tó bá takoró àwọn àlámọ̀rí báyìí ó di kèfèrí pẹ̀lú iṣẹ́ tó ṣe yìí gbogbo ẹnikẹ́ni tó bá ti tako àlámọ̀rí tọ́jọ́ sí pé ẹnu kò ẹnu gbogbo àfa mùsùlùmí kò lórí wípé nínú ẹ̀sìn lọ́wà kí ẹ̀ wá ta kókó ní kò sí lára ẹ̀sìn kó lówó onígbàgbọ́ sí irú ẹni báyìí ti di kèfèrí. ìgbà kánà ìlú hùmùntẹ́sọ̀rọ̀ wọn tó bá jẹ́ sí pé ma ni tó bá pé ìmọ̀ nǹkan yẹ ìmọ̀ tó fọ́n ni tó yẹ pé láwùjọ nǹkan yẹ fọ́n ká gbogbo yẹn lọ́mọ yìí pé láàrẹ̀ sí lọ́wà láàrẹ̀ sí lọ́wà àwa rẹ̀ tó wá takò wọ́n ní wa wọ́n ní gẹ́gẹ́ bí ọ̀rọ̀ wákàtí márùn-ún ká fún wa lápèjúwe sẹ́mi pé ọ̀rọ̀ ọ̀rọ̀ wákàtí márùn-ún nìsín ní nǹkan tó yẹ gbogbo àfa mùsùlùmí kò wípé nínú àwọn àlámọ̀ ìdíjọ́ yẹ nínú ẹ̀sìn ni ìmọ̀ rẹ̀ ti fọ́n káàkiri àwùjọ pé ìrun ń kọ́ o nínú nǹkan tó jọ̀rọ̀ yẹn ní mùsùlùmí lórí ni káwárí ẹ̀ kankan wá takò jọ̀rọ̀ yẹn rún kọ́ takò pé ìrun báwo kí ni ń jẹ́rùn ìrun ọ̀sọ̀rọ̀ yẹn lórí ẹni kankan járe tọ́ba wo kálukú ni kọ́ máa ṣe tabarí yẹn tọ́ba taru korú nǹkan báyìí ó di kèfèrí irú àwọn àlámàrí tọ́ba rí báyìí wàsó mi àbí irú àlámẹ̀rí tọ́ irú bí kí irú àwẹ̀ irú àwẹ̀ olóṣù Ramadan bó ṣe pọ́n kátó yìí tó ẹ́ ti ẹnu sì kò lórí pé ọ̀ràn yẹn ló jẹ́ fún gbogbo mùsùlùmí tí ìmọ̀ rẹ̀ sì pọ́n ká láwùjọ tábàárẹ̀ yẹn kan tó bá tako wípé ara ẹ̀sìn lọ́wà ìrọ̀ ẹ̀mí ẹ̀dí kẹfìrí nìyẹn wà sọ́mi ṣáhìrì Ramadan wal ightisali min al-janaba àbí kíyàwẹ̀ nígbà tí yàrá bá jára al sẹ́mi pé nù ntí gbogbo ẹnu àfa mùsùlùmí kò lé lórí ni pé ọ̀ràn yẹn níbẹ̀ yẹn bá dáran jànáàbà tó wẹ̀. ìmọ̀ rẹ̀ ti tàn káàkiri wípé nínú ẹ̀sìn lọ́wọ́ béèyàn bá ti dáran jànáàbà ó kó ṣe kí ni kọ́ wẹ̀. kí ẹ̀ kan wá takò pé ìwé ṣíwó lẹ́ wẹ́wẹ́wẹ́wẹ́ kí ni. irin jẹ́ kí ni olè àti wá ní ebi omi kan jáde lára mi lásán náà ni ká ìwú ni wẹ̀. mo á yàgbé ara kọ́ àbí mo tọ́ ara kọ́ gbogbo ẹnikẹ́ni tó bá ta korú nǹkan báyìí irú kéèyàn ìmọ̀ wẹ̀ ìwẹ̀ jànáàbà bóyá jẹ́ pé alámàrí kẹntọ́ ẹ́ pé gbogbo àfáà mùsùlùmí lẹ ló kò lórí ẹ̀ pé ọ̀ràn yẹn ni lára ẹ̀sìn ló dẹ̀ wà ìmọ̀ rẹ̀ dẹ̀ fọ́ káàkiri kéèyàn wá ta korú kò sí lára ẹ̀sìn. wa tahrimi zina àti gẹ́gẹ́ bí ìṣe zina léwọ̀ gbogbo àfáà mùsùlùmí lọ́gbà wípé èèwọ̀ ni zina ṣíṣe

kàn gbé wọ ẹ̀rọ mọ̀ pé káyì ògbóǹtarìgì kẹfìrí lélẹ́yìn. so irú àwọn àlámà rí báyìí wàlúkọ́mùrì àbí ìjẹ́ ìwọ ọtí ṣé bá ní ẹni iná mọ́tà ọ̀nà ẹbọ kan bàbá mi ṣe ebi de ebi ebi ebi inamu ẹ ẹ báyìí ìwọ ìwọ ọmọ ẹjẹ tí wo ee ìbọn ń jẹ tẹmọ ìbọn ń jẹ wíìtì wíìtì náà náà fi ń sọ sí bíà wíìtì náà fi wọ́n á ní tó bá ń takoru nǹkan báyẹn wà ní káyì zawadi mahari kéèyàn máa fẹ́ yá yẹn kéèyàn lọ kéèyàn lọ kéèyàn lọ tọrọ yá yẹn lé wọn pé mẹ́bí má mi ṣèyàwó. ẹ wá rí kí mi yọ ọba bí máa ti gbà bí máa ti gbà fún olè bí wọ́n ṣèyàwó kí ni ẹ kàn máa dààmú ara yẹn yẹn àbá gbogbo ẹ kàn sá máa yín lé kókókó múra bí ti gbà máa fẹ́ wọn tó ẹ pé ó yà wèrè nù àbá ń tí yẹn lèyàn rò pé lèyàn fẹ́ máa fẹ́ àbá burú yẹn lọ́fẹ́ máa fẹ́ kò yé báyìí nìsí àbá wọn tó jẹ́ pé ilé ìwọ̀ yẹn ni tó jẹ́ pé ẹnu kò wípé àwọn eléyìí èèwọ̀ ni fún mùsùlùmí láti fẹ́ wọn nù ran obìnrin kí ẹ̀kọ́ wa ni ẹ̀mọ́ jẹun jọrí ma fẹ́ wọn lọ gbogbo àwọn nǹkan báyìí ìjìmọ́ ìwà lórí ẹ̀ àdẹ̀mọ́ pé lára ẹ̀sìn lọ́wọ́ àyí pé ọlọ́run ọba ọ̀fẹ́ bẹ́ẹ̀ ọlọ́run bá ṣe léwọ̀ kárẹ̀ ẹ̀kan tó takò ilé báyìí ti di kíni ẹni tó bá takò ti di kèfì orí ẹ ikpe pé nígbà tí wọ́n má pèjú yẹn wá ń wọ́n orin gbígbọ́ àbí haram kọ́ lórí gbígbọ́ ni àmọ́ tó kò sí ìjìmáwù lórí ẹ̀ ẹ̀tọ́ nígbà wáyé sùn wọ́n àmọ́ sọ̀rọ̀ níbí báyìí wọ́n àmọ́ sọ̀rọ̀ fọ́tò yíya nígbà tó wà rí nǹkan tó lálẹ́ tó nira ìyẹn ìyá fọ́tò tó wà ní àkèbèrè ah, ni ó ó ti ṣe ń tọ́lọ̀ ọba àríkẹ́lá ṣe léèwọ̀ ó ti ṣe lẹ́tọ̀ọ́ láwọn èèyàn lórí tó yẹ báyìí ìta ìta ìkíní ìsìláàlù ni ẹ ìsìláàlù ló kó sí ẹ ìlànà sọ fún yín pé ẹ̀yin ọmọ yìí tẹ̀sẹ̀ gbẹ́gbẹ́ gbẹ́gbẹ́ kò ní lọ́ọ́ kẹ́ máa kàfọ́rọ̀ àwọn èèyàn káàkiri tẹ́rù pé ti gbẹ́sìn yín pé eh, ìsìláàlù ìsìláàlù ni pé nítorí bá ti jẹ́wọ̀ lẹ́yìn bá ti sọ́dẹ̀ tọ́ ẹ̀yin ọmọ pé ó ní àwọn masáìlì tó rí báyìí ó láwọn ọ̀rọ̀ tó ó láwọn àlámọ̀rí ẹ̀sùn tó rí báyìí kéde kọ́kà wá mú bẹ́ẹ̀ làwọn àfa ẹ̀ ní rí ẹ̀nì kankan láyé nínú àwọn àfa sunna kó ní ẹni tó bá sọ pé fọ́tò yìí yà dáa wá ní kéèfì rí ni torí pé kí ló dé ó ló ti ṣe ìsè láàlú tọrọ ọba ṣe ní àrọ sẹnu kò lórí ẹni. ẹ wà nǹkan kọlù rọ́ọ̀jì bó jẹjẹ kọ̀rọ̀ tó rìnlẹ̀ jù ni pé fọ́tò yìí yà ọ̀dà ẹ̀bẹ̀ kan ìṣẹ̀pẹ́ náà là ń sọ ó sì gbà tó wà pé ó tún di ní kínní mọ́tàtà ara mi sọnù bọ́bá fẹ́ sọnù sọnù tiẹ̀ jẹ́jẹ́ má lọ èmi má àgbákò rẹ lọ́rùn pé bá ní sèyí wọ́n fẹ́ sọnù sọnù ẹ jẹ́jẹ́ báwa ní ń sàlàyé báwa bá súnà sí ń sàlàyé làwọn ń sàlàyé àtàwà ní ẹ ilé kan kódà olè yẹn ni gbórin tó ẹ ìsìn láàrin ló kó sí ẹ̀ náà tó káwìrì ni ilé kan á ní nù nù nù nù rú àwọn mọ̀sáyé olùbá yẹn kọ́ wí. tá tọ́ àbí. so naam wọ́n ní wọ́n nahwiha min al-ahkam àbírò àwọn tó bá tó jọba yìí nínú àwọn ahkam nínú àwọn àdájọ́ ẹ̀sìn gẹ́gẹ́ bí tẹ́tẹ́ títa gẹ́gẹ́ bí rìbá jíjẹ tẹ̀gbọ́n àwọn eléyìí ẹnu kò lórí pé haram ni gbogbo àbá mùsùlùmí lọ́gbà pé haram lélẹ̀ báyìí torí pé násù wà lórí ẹ̀ àbí ẹ̀kọ́ ni násù tó wà sọ̀rí ọ̀ wà lórí àwọn nǹkan báyìí ìyẹn ni pé ẹ̀rí ọ̀rọ̀ ọlọ́ọ̀ba àtọ̀rọ̀ ànábì tó là mẹ́lẹ̀ pààyàn-pààyàn tó wá níwà sàn ó wà lórí ẹ̀ tó ẹgbẹ́ kò nídìí kéèyàn wulẹ̀ kódà kò nídìí kó wulẹ̀ kéèyàn wulẹ̀ kéwù kan púpọ̀ kó tó mọ̀ pé ẹ̀ẹ́dẹ́ ọ̀sán bá ń sè àwọn àyà tó yẹ pé mọ́kàmù ní inú àlùkùránì ni àwọn àyà tó pé ó kílé àgẹ́rù àlùkùránì ni pé ẹ má mutí ẹ má tayẹ́tẹ́ ẹ má ṣe zìnà abẹ́ẹ̀kọ́ ni tá a mọ̀ pé ah bí ẹ ti jẹ́ mùsùlùmí o ọ gbọ́dọ̀ nígbàgbọ́ pé èèwọ̀ ni àwọn nǹkan yìí gbogbo mùsùlùmí lọ́mọ kọ́ títí tẹ́tẹ́ títa ọ̀dà kódà kọ́ bá àmọ́ ta ìyẹn ọ̀sọ́ di kèfèrí ọkàn jẹ́ ẹni tí ó wà nù bínú bá tóró jẹ́ ẹni tí ń fi ẹ̀sẹ̀ ńláńlá ni ó di ọjọ́ bá tó sọ wípé kí ni tẹ́tẹ́ títa wo ni kí ni ni mo fi ta máa ni àti àjọ ọtẹ lọ́rùn kó èmi náà kó náà lẹ̀ èmi ò mú tó kò sí kankan tó ẹ̀ ṣé bá ní sèyí sòrò àwọn mọ̀tá ìlú báyìí òun làwọn nǹkan tó yẹ sí pé téèyàn bá takò yóò di kèfèrí wọ́n ní illa an yakuna rajulan Al-Imam an ní gbogbo àwọn nǹkan tó kà yí gan wọ́n ní àyàfi tó bá jẹ́ pé ọba jẹ́ ẹnìkan tó jẹ́ sí wípé hadith ahadin bil islam tọ́yẹ kó ẹ̀sẹ̀ gba islam ni tọ́ jẹ́ èèyàn tuntun nínú islam wala ya'rifu hududahu kò mọ àwọn àlà nǹkan yìí kò mọ àwọn àlà òfin ọlọ́wọ́ bá kò mọ àwọn àlà ìdájọ́ ṣẹ̀ríà tó fi wá rò yí pé tó fi wá ń pe nǹkan kan nínú àwọn nǹkan tó jẹ́ èèwọ̀ nínú islam tó ń pè ní halal nítorí pé ẹ̀sẹ̀ gba islam ni kò tí ì gbọ́sìn yìí kò tí ì mà wọ́n nínú èèyàn báyìí a lè gbà pé aláìmọ̀kan ni tó pé ẹ̀sẹ̀ gba ẹ̀sìn ni kìí ṣẹni tán bí islam ọ ẹsẹ̀ gbá ni kí ṣe kó ti mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ń tako ẹ̀sìn kọ́ so kọ̀ọ̀kan tí ìmọ̀ ń tọ́gbà ni kò tí gbọ́n tọ́gbà yé ni. wọ́n ní fa innahu idha ankara shay'an minha jahlan bihi lam yakfur wọ́n ní tàbá nínú yẹn báyìí tó bá takò nǹkan kan lọ àwọn tá wí jahlan bihi lẹ́tọ́ kó sá ìmọ̀ kan pẹ̀lú ẹ̀ ni ó sá ìmọ̀ kan pọ̀ mọ́pẹ́ lára ẹ̀sìn tóun ṣẹ̀ṣẹ̀ gbà lọ́wà lam yakfur kò di kèfèrí torí ẹ̀ wa kana sẹ̀bílùhù sẹ̀bílà ùlá ìkẹ̀lẹ́kọ̀ọ́ fi bàkọ́ ìyísmi díìní àlè wọ́n ní ajẹ́sí pé ọ̀rọ̀ tiẹ̀ náà yọ́ máa dà gẹ́gẹ́ bí ọjọ́ ọ̀rọ̀ àwọn ìjọ yẹn tọ́yẹ́ sí pé a mọ àwọn ìjọ yòókù tọ́jẹ́jọ mùsùlùmí látara wípé ìṣẹ́kù ọkọ̀ ẹ̀sìn ọmọ wà lórí ẹ̀ ìyẹn ni pé ìṣẹ́kù ìjẹ́ mùsùlùmí ọmọ wà lórí ẹ̀ a yọkù nínú ìjẹ́ mùsùlùmí فأما ما كان الإجماع فيه معلومة من طرق من طريق علم خاصة فأما ما كان الإجماع فيه معلوما من طريق علم خاصة wọ́n ní àmọ́ wà lámàrí tó bá jẹ́ sí pé ìjìmẹ́rù lórí ẹ̀ ìpanupọ̀ lórí ẹ̀ kìí ṣe ń tí ọ hàn láwùjọ kìí ṣe ń tí màrẹ̀ hàn láwùjọ pé ah, àbá mùsùlùmí lọ́panupọ̀ lórí pé kìí yọ̀ọ̀dà ìpanupọ̀ tí ó wà lórí ẹ̀ kéde ìpanupọ̀ tó hàn láwùjọ. nítorí jẹ́ ìmì sọ́ọ̀sọ̀ nǹkan yìí wà nínú ìmọ̀ àwọn tó jẹ́ ẹ̀sà mùsùlùmí àwọn tó jẹ́ ẹ̀sà mùsùlùmí náà mọ̀ nípa rẹ̀ kìí ṣe gbogbo èèyàn yìí máa rẹ̀ ọ̀fọ́n káwọn nípa ẹgbẹ́ rẹ̀ àlámọ̀rí báyìí ni kàtà rímì nìkáhìn mọ́rùkàtì aláàmẹ́tìhà wọ́n ní ẹjọ́ fún alápèjúwe irú eléyìí náà òun náà ni àpèjúwe irú ẹ̀ ni ìdéèwọ̀ ìdéèwọ̀ kí afẹ́ obìnrin káfẹ́ lé àǹtí rẹ̀ lórí ìtumọ̀ ni pé èyàn lè má mọ̀ pé èèwọ̀ ni téèyàn bá fẹ́ àbúrò ya obìnrin kan àbúrò ya rẹ̀ mo ti fẹ́ àbúrò ya rẹ̀ lápèjúwe nsìn àbí mo ti fẹ́ ẹ̀gbọ́n ìyá rẹ̀ lóbìnrin àmì ẹ̀gbọ́n bàbá rẹ̀ lóbìnrin àbí àbúrò bàbá rẹ̀ lóbìnrin mo ti fẹ́ mo tún wá fẹ́ òun náà mo fi ṣe sáníyà mo fi ṣèyàwó ẹlẹ́ẹ̀kejì lé orí ẹ̀gbọ́n bàbá rẹ̀ àbábùrò bàbá rẹ̀ lóbìnrin. tẹ̀mẹ́ pé títí púpọ̀ tí ń bọ̀ nìyẹn ìdájọ́ ẹ̀sìn púpọ̀ gbogbo èèyàn kan ni ó mọ̀ yín pé béèyàn bá ti fẹ́ àbúrò bàbá yẹn ká o àbọ̀ fẹ́ ẹ̀gbọ́n bàbá rẹ̀ lóbìnrin kò tún lè fẹ́ kò tún lè fẹ́ ọmọ ẹ̀gbọ́n bàbá rẹ̀ mọ́ kò tún lè fẹ́ ọmọ àmẹ́ tún lè fẹ́ ọmọbìnrin tí ọ jẹ ọmọ bàbá àǹtí rẹ yẹ àbí ọmọ àbúrò àǹtí rẹ. kó ti yé so èyí ò lè fẹ́ ọmọ àǹtí yẹn àmì tẹ́yẹ̀ bá ti fẹ́ àǹtí nìkan ẹ̀ lè fẹ́ ẹni tí ó tún jẹ́ ọmọ àbúrò ọmọ ọmọ ọmọ ẹ̀gbọ́n bàbá lóbìnrin àbámu àbúrò so irú àwọn nǹkan ẹ̀rí wípé kìí ṣe gbogbo èèyàn ni ó lè mọ̀ kìí tẹ̀ ń ṣe pé ìmọ̀ rẹ̀ lè pọ́n ká tó bẹ́ẹ̀ láwùjọ tí kìí bá ti lọ́dọ̀ àwọn àtùkọ̀há àbí ọ̀dọ̀ àwọn tó bá yẹ pé wọ́n bá kéwú dákẹ́ dáadáa lẹ́lẹ̀ mọ̀ kélé báyìí haram ni. wàhọ́ láti hà bákan náà kéèyàn fẹ́ ọmọbìnrin kan kéèyàn wá fẹ́ lé àbúrò màmá rẹ̀ lóbìnrin àbí àbúrò àbí ẹ̀gbọ́n màmá rẹ̀ lóbìnrin yẹn pé èèyàn ti fẹ́ ẹ̀gbọ́n màmá rẹ̀ lóbìnrin tẹ́lẹ̀ àbẹ́yẹn ti fẹ́ àbúrò màmá rẹ̀ lóbìnrin ìyẹn tó wá fẹ́ òun náà papọ̀ mọ́ àbúrò màmá rẹ̀ àtẹ̀gbọ́n màmá rẹ̀ àwọn méjèèjì wá pàdé nínú léèyàn lásìkò kan náà ní àwọn méjì ń jẹ́yàwó lábẹ́yàn eléyìí báyìí haram ni nínú ṣẹ̀ríà Islam irú àwọn nǹkan tó bá rí báyìí nínú àwọn àlámọ̀ ìtọ́ ẹ́ pé ìmọ̀ rẹ̀ ọ̀fọ́n káláwùjọ ni. wà á nà kọ́ ti làyẹ̀mdán láyẹ̀rìsì di kéèyàn sára ìmọ̀ká nípa wípé ẹni tó bá mọ̀mọ́ pa ẹ̀ kò ní jogún ẹni tó bá pa ẹni tó bá mọ̀mọ́ pa ẹ̀ nìsín nínú ẹni tó kó lè jogún èèyàn kan ẹ̀wọ̀n pé ọmọ lè jogún bàbá àbúrò lè jogún ẹ̀gbọ́n àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn èèyàn tíyàn lè jogún kó bá jẹ́ sí pé ọwá lọ pa èèyàn tó yẹ kó lè jogún ẹ̀ kọ́ lọ màmá pa láíláí òní èyí làwọn afọ́ni mọ̀nísà àjàlá ṣe àn kọ́bìlà àwánihi rúkìbà bí sùrùmánihi ẹni tó bá tẹ́jú nǹkan kan síwájú kásìkò rẹ̀ tó tó ìyàtá àbí jẹ́ ni pé a ṣe nǹkan ilé wọ̀ fún. ọwọ́ wò pé à bàbá yìí náà ti pẹ́ láyé jù bàbá yìí gan-an ó wàá jẹ gbogbo ìtẹ́ni bàbá yín bàbá lọ́rùn nítorí pé ogun lè tètè dé kíni. ìyá ilé tí bàbá yìí náà jẹ tó lóògùn ìjà rẹ̀ ọba fún bàbá ní sọ́ọ̀lẹ̀ lásán. àwa gẹ́ẹ̀tì pé ó fún bàbá ní sọ́ọ̀lẹ̀ lásán ni kò ní jẹnu ogun bàbá yẹn. sọ ẹni tó bá mọ̀ mọ́ pa ẹ̀yà kò ní jogún pé ọba mọ̀ nípa àdájọ́ rẹ̀ ńkọ́ tó bá yẹ pé irú àwọn àlámọ̀rí sẹ́mọ́ pé irú àlámọ̀rí báyìí yóò níbi tí yóò kọ́ fíìsì ìdè síwájú kíyàn tó kíyàn tó mọ̀ gbogbo àwọn àlámọ̀rí tó bá parí tó bá pamọ́ báyìí. wà á nà lè jáde àti àsùdù ìmọ̀ nípa wípé àjájà òun ni wípé gramaya yẹn ni pé màmá màmá yà àbí màmá bàbá yà màmá bàbá yà nínú ogún sùdùsù ní tiẹ̀ yẹn ni pé one over six àdá ogún yẹn sí mẹ́fà ìdá kan nù dá mẹ́fà ni grandma ó máa mú nínú ogún ọmọ ọmọ rẹ̀ tó kú tó jẹ́ báyìí nítorí so irú nǹkan báyìí tábàárẹ̀ ni tí ó mọ̀ nípa rẹ̀ wà má aṣọ àdáàlì kàmẹ́lì àkàmì àti irú àwọn tó tún jọ irú nǹkan báyìí náà àwọn ìdájọ́ fa inamal ankaro ha ẹ̀tọ́ bá takò ó pé kí ní jẹ́ báwọn téèyàn bá takò láyà kò irú ẹni bẹ́ẹ̀ ò di kèfèrí báyìí yóò ẹgbà rò fíhà á fún ní ẹsùn sí pé ah, ó ṣeé ṣe kọ́ ìdájọ́ ẹ̀sìn débẹ̀ ni. ẹwà wá wọn kẹta kà yìí sẹ́ni pé àwọn àlámọ̀rí kan tó yẹ sí pé ìmọ̀ rẹ̀ ò mélòó yẹn gan lọ́mọgún pín nínú àwọn àfáà gan mélòó lọ́mọgún pín ṣẹ̀dí ọ̀dá máa ń sìn sọ pé ọ̀yọ́ tí yẹ kí grandma jẹ nínú ogún so tàbí ẹni tó bá yẹn ǹjẹ́ yóò jogún àbí òní jogún nínú oníjogún ọ̀rọ̀ òṣìwọlẹ̀ ń sọ ṣé kò sínú àwọn tí ó jogún ẹ kó gbógun járe ọwọ́ àtakò jíjí ẹ̀yìn hànà ogún fún ẹni tó mọ̀ pààyàn àbírò àwọn àlámọ̀rí tá a ti kà yìí káfẹ́ ọmọbìnrin káfẹ́ lé àbúrò màmá rẹ̀ lóbìnrin abẹ́gbọ̀n màmá rẹ̀ lóbìnrin àbí káfẹ́ lé àbúrò bàbá lóbìnrin abẹ́gbọ̀n bàbá lóbìnrin gbogbo irú àwọn nǹkan bá irú àwọn tó bá pamọ́ báyìí tàbá rẹ̀ yẹn kan tó bá takò tó ní kí ni kò sí lára ẹ̀sìn jáde mọ́jà wọn lóhùn kátàkátà náà ń sọ tó ìjẹ́ pé kò mọ̀ nípa rẹ̀ ni. so wọ́n lórí ẹ̀ báyìí á fún ní àwíjàre aláìmọ̀kan. لعدم استفاضة علمها في العامة wọ́n tó pé yìí máa rẹ̀ ọ̀pọ̀ ká dáàrin wọ́n dọ̀rùkù àwọn èèyàn àwọn tí wọ́n nímọ̀ nípa rẹ̀ àwọn tí wọ́n bá kọ́ fíkì ù àwọn tó bá kéwú dákẹ́ àwọn tó bá tí ojú wọn bá dé nínú ma kéwú nínú ma fíkì nínú ma ṣẹ̀rí àtẹ́sẹ̀ wọn bá wálẹ̀ àwọn oníṣàbà máa ma rú nǹkan bẹ́yẹn kìí ṣe ìmọ̀ tó jẹ́ sí pé ọ̀fọ́n ká láàrin àwùjọ tó tá bá rí yẹn tó takò ó lè má mọ̀ parẹ̀ sí lọ́wà ṣé báyìí sì sorú nǹkan báyìí á fún yẹn lẹ́sìn ìdá láì màkà lórí ẹ̀. Naam eléyìí báyìí ó wà nínú sẹ́fù muslim lè náwàwì àti sọ péjì tó wà lẹ́ẹ̀kan ó wá ní mo ra hazọ àkíyèsí lórí ọ̀rọ̀ tá a sọ yìí minal mufid wọn nínú tí ó sàǹfààní ànùbíbà haúlà hàdà tàfsìn ìlànà sáà ìdìbò ìrọ̀tì wọ̀kọ̀fíyàtì wọn ní òun náà pé ó yẹ kí a ṣe àfikún lórí ọ̀rọ̀ pínpín àwọn àlámọ̀rí ẹ̀sìn sí elétọ́ pamọ́ àti elétọ́ hàn elétọ́ hàn àti elétọ́ pamọ́ yìí. anna hadha taqsima bin nazari ila anna al-masail adh-dhahirata. wọ́n ní òun náà ní pínpín tá ń pín yìí ní ìwòye sí àwọn àlámọ̀rí tó hàn. àwọn àlámọ̀rí tó hàn yóò máa jẹ́ masailun wadihatu àwọn alámàrí tó clear gan náà ń pè ní almasailu zahira wa adillatuha mustahira àwọn alámàrí tó pé ẹ̀rí rẹ̀ gbajúmọ̀ láàrin àwọn èèyàn ẹ̀ nílẹ̀ dẹ̀ máa wòkè àbí kẹ́ ẹ̀ ṣẹ̀ máa ronú ronú kẹ́ tó mẹ̀rí pé ọ̀ràn yẹn ni àbí kẹ́ tó mọ̀ pé lára ẹ̀sìn lọ́wà irú àwọn alámàrí báyìí náà ń pè alámàrí tó hàn wa la yadkhulu fiha al-khalaf tó jẹ́ sí pé ìrújú ìdàrúdàpọ̀ ẹ kò ṣẹlẹ̀ nínú ẹ̀ ọ̀rọ̀ tó yẹ sí pé ó yanjú ni tí ó dàrú tí kọ́lá kò ṣẹlẹ̀ nínú ẹ̀ irú àwọn alámọ̀rí báyìí òun ni wọ́n ń pè ní al-masailu zahira àwọn alámọ̀rí tó yẹ pé kò tiẹ̀ rújú rárá kò sí ìdàrú níbẹ̀ kò dàrú máwòyàn lójú awi tàwí àwọn alámọ̀rí tó yẹ pé ìtukùtù ọ̀wọ́nú ẹ̀ gbogbo èèyàn ló ma ìtumọ̀ rẹ̀ tó clear dáadáa tá a mọ̀ pé lára ẹ̀sìn lọ́wọ́ irú àwọn nǹkan báyìí náà ń pè ní al-masā'il az-zā'ira wa lam yaqa' fīhā an-nizā'u bayna ahli sunnati wa ghayrihim wọ́n ní tí ó sì sí yapa lórí ẹ̀ láàrin ahli sunnah tó yàtọ̀ sí wọn ẹ wo àwọn bọ̀wábì àwọn àwọn mẹ́jẹ̀mú tá a fi mọ àwọn àlámọ̀rí tó hàn ẹ̀jẹ̀ ọ̀nà sáà wọ́n ní àwọn àwọn àlámọ̀rí tó clear tó clear gan tó yẹ kí àwọn ẹ̀rí rẹ̀ tó wá gbajúmọ̀ láwùjọ ẹ̀rí rẹ̀ gbajúmọ̀ bákan náà wọ́n ní dàrúdàpọ̀ wọnú àlámọ̀rí náà kì í sàlámọ̀rí tó yẹ pé ó dàrú wọ́n ní bákan náà kìí ṣe àlámọ̀ tó yẹ pé àwọn èèyàn sàfi tú ẹ̀ gbogbo èèyàn lọ́gbọ́ yé ẹ̀rí rẹ̀ kílẹ̀ níbi pé kódà kò tiẹ̀ nítumọ̀ míì tó lè fún dùkọ́ ságbọ́ yé síbi tí ọ̀nà ẹ̀yọkẹ́ yẹn náà lọ. wọ́n ní bákan náà kìí ṣe àlámọ̀ tó yẹ pé ìfàǹfà ṣẹlẹ̀ láàrin alùsùnà àtàwọn tí èsì alùsùnà lórí ẹ̀ kódà àwọn alámọ̀rí kan mẹ́tọ́ pé láàrin àwọn alùsùnà gan yàtọ̀ fún pé alùsùnà àtàwọn tí èsì alùsùnà àwọn alámọ̀rí kan mẹ́tọ́ pé kódà láàrin alùsùnà gan ìfàǹfà ṣẹlẹ̀ lórí ẹ̀ ẹ wo ọ̀rọ̀ tárìkù sọ́lá ẹni tó bá kírun tó bá gbẹ̀rù jù sílẹ̀ tí ò fi kèfèrí ní àbí kèsè kèfèrí láàrin alùsùn náà gan ẹnu òkò lórí ẹ̀ kí ọ wá ní ẹ ẹ káfí tárìkù sọ́lá káfìrí ni kémi wá ní kèsè káfìrí ọ wá ní mọ́lábí káfìrí àti káfí ọwà káfí ẹ pé kèfèrí ní kèfèrí bẹ́ẹ̀ sì máa tá à sọ fún yín nìyẹn pé wọn kí lóríta òbí lè pè yẹn ń kèfèrí pé torí kọ́ pé tárìkù sọ́lá yìí ti káfí tẹ́bí ọ̀bẹ̀ mi kúkúrú ni ní tó fà á tó òbí lè pè ń kèfèrí ni pé ìwọ náà máa pẹnu òkò lórí ẹ̀ ni kéde pàdé ìsàlẹ́bì ló ní ẹ ọ̀gbọ̀rọ̀ pé yẹn bá ń kéde rí o àbí yíṣà ní ìdíkà lórí pé ẹ àrẹ́bì nítò irú àwọn sáyẹ̀lù sáyẹ̀lù sọ́lá ẹ mọ̀ pèrè ayé kéde rí lórí o àbí bọ́lọ́ sẹ́yà dìsì yẹn ìwọ náà sì gbà pé ọ̀gbọ̀rọ̀ pé jàbàtà náà òun náà gbà pé ọ̀gbọ̀rọ̀ pé yẹn kéde rí lórí irú àwọn mọ̀sá ìlú báyẹn irú sáyẹ̀lù sọ́lá níbolo tí wàá rí o sẹ́mi náà àwọn àti ìlú náà ti sàlàyé pé irú àwọn mọ̀sá ìlú tó bá rí báyìí tẹnu òkò lórí ẹ̀ èyí pé yẹn ń kéde kí ló àbájábì lọ́sọ̀ yóò sárẹ́bì lọ́sọ̀ yìí pé àwọn mọ̀sáìlù tẹ́nu ọba ti kò fún wa lẹ́rìí sárẹ́bì tí ní àwọn mọ̀sáìlù táwọn mọ̀sáìlù tẹ́nu ọba ti fẹnu kò lórí ẹ̀ ẹ̀ mọ̀ pẹ̀lú ayé ń gèlè rí àbáyà kúrẹ́ ìwúrọ́ sọ báwọn tó fi gbà á tó ń ta àwọn yòókù ẹ kàn rí pé ẹni yìí ọfẹ máa mú ń tọ́ bá fẹnu ẹ̀ mu ọfẹ máa ju ní tí ọba ti bá fẹnu ẹ̀ mu yóò jù lẹ̀ yóò máa wá mélè tó bá ti bá fẹnu ẹ̀ mú káàkiri kò yé báyìí nìṣẹ́ nọ́ọ̀sì àwọn àfa tó ń ṣàlàyé àwọn eléyìí fún wa táàfin ní sínà àwọn náà lọ́ ìwọ̀n náà tí wọ́n náà gbà yẹn kò yẹ báyìí nìkan àwọn masáìlù kan bẹ tó yẹ pé láàrin alùsùn nìkan ẹnu òkò lórí ẹ wọ̀rọ̀ sóbìnrin ọ̀ràn yẹn ní kó bojú àbí kì yẹn láàrin ẹnu òkò lórí ẹ ni àtàwọn masáìlù míì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó yẹ pé ẹnu òkò lórí ẹ ṣé bẹ́ẹ̀ bá ń kírun tó dìde lórí ìrùkú tó bẹ́ẹ̀ làwọn masáìlú kan tó pé ẹnu àwọn àfọ́kò lórí ẹ̀ ọ̀rọ̀ àyàfọ́tò àyàfọ́tò àwọn kan ní ẹ irú fọ́tò wẹ̀ lẹ́bi wí tí eléyìí tá a bá fi irinṣẹ́ kámẹ́rà ẹ síní kámẹ́rà tá a bá fi yà bàbá ni wọ́n fún mi ní àwọn náà fún mi ní kírì ẹ̀ sọ̀tẹ́yìn ò ní òun ni haram ni àbí eléyìí tá a bá gbẹ́gi léèrè kò báyìí níbi yìí so ẹnu òkò lórí ẹ̀ láàrin àwọn fòkànhá alápapọ̀ ẹnu òkò lórí pé ṣé ọrin gbígbọ́ tó bá ti nílùú nínú ṣé haramu ní àdúgbò ẹgbẹ́kọ́ ni irú àwọn mọ̀tá ìlú báyìí wọn kì ń pè yẹn ń kéfèé líle lórí ṣé báyìí nìsín àtàwọn ilé ìta kà sí ẹ̀yìn yìí sokọ́nà ọba nìkan kó sànù wa. so ẹ rí pẹ̀lú àwọn mọ̀tá ìzọ́wá jẹ́ pé nìzáàrù bá wà ń bẹ̀ ìfàǹfà bá wà ń bẹ̀ báyìí ìyẹn máa ń jùlẹ̀ ẹ wá máa wo irú àwọn mọ̀tá ìlú tó wá rí báyìí wà lọ́yìn mọ́kànlọ́bàbúra kódà àwọn tí ò tiẹ̀ tó sí ìyapa ń bẹ jàbàtà sì ń pè yẹn ń kébè lórí ẹni fún yín lápẹjú ìka. ẹ ṣe mo sọ̀rọ̀ mo ní jàbàtà òun náà wípé ẹni tó bá sọ pé òun nínú lọ́dọ̀ tí ẹ gbà pé ẹni tó bá jù sílẹ̀ tí ò kírun wọ́n pè ní táríkù sọ̀lá ẹni tí ò kírun kí pé rí ni kò tí yé báyìí pé

tí ń sọ báyẹn kọ̀ wá kírun àwọn àfáà ní tí ọba ti takò jọ ọ̀ràn yẹn tó ń náà kàkọ́ ọ̀ràn yẹn ni àmọ́ òròjú ni òjò orí kí àwọn àfáà kan náà àwọn àfáà súnà wọn ní kò kí ń ṣe kèfèrí ẹjọ́ ọ̀nà sábà yìí àárí àwọn àfáà súnà tá pọ̀ kan rí bẹ́ẹ̀ táwọn náà ní kò kí ń ṣe kèfèrí. nam jàbátá wa gbà wípé téèyàn bá múrú mọ́wókìfù yẹn tó bá gbà yìí pé kò kí ń ṣe kèfèrí tó gbà pẹ̀lú àwọn àfáà súnà yẹn ẹ̀ ní pè ní kèfèrí ẹjọ́ ọ̀nà sábà yìí tẹ́wò yẹn o ọ̀rọ̀ ìkómọ ọ̀rọ̀ kómọ ètò ń pè yẹn kéde líle lórí ẹ̀rí mi gbọ́ ma a ní ọ̀rọ̀ dárúkú sọ́lá àti ẹnu àwọn àfọ́ọ̀kò lé lórí sẹ́ oníyàn gbọ́dọ̀ kò yẹn kéde líle lórí torí pé ó mú mọ́kì fẹ́lẹ̀ kejì ó kéé nìsín káàtì ẹ̀ wá gbà pé èmi ò kókó rí ná èmi ò rí. ìjọba yìí rí ọ̀nà jáde ká méjì kan tó lò nà á síta èmi ò rí àfa kan tó ní kéèyàn téèyàn bá ṣe kó ma tó wá pé èèyàn wá jẹun bẹ́ẹ̀ òjijì bídíà kódà èmi ò rẹ tó sọ pọ́sẹ̀ pọ́sẹ̀ kódà èmi ò rẹ tó sọ pé hù ni pé ifọ̀ sẹ lọ́hùn ẹni tó bá ṣèkó ma ṣe èèyàn bí ma ṣe lọ́jọ́ keje ọba ọba ń ọba pé àwọn èèyàn ni wọ́n ń rọ àmàlà bẹ́ẹ̀ ni ro tẹ̀mó bẹ́ẹ̀ ni ro bẹ́ẹ̀ ni sẹ́ráìdì bẹ́ẹ̀ ni pàmẹ́lù bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ni pẹja lẹ́yìn tó kíkọ̀ jẹun mi ò rẹ́ nìkan sọ wàláì kí ti ń pè yẹn ń kéfèé líle lórí kájà wá pé àní kájà wá sọ yín kókè ọ̀dà àwọn náà sábà pé àwọn àbá àtúnà sọ rẹpẹtẹ pé ìyẹn lè ṣe kájà wá là wá mú débi kọ̀yẹ́ ká pé lọ ebi bá a ṣe pé dáríkù sọ́lá ní kèfèrí yẹn débi kọ̀yẹ́ ká pé yẹn ń kéfèé lórí eléyìí náà wàláì mo fi ọlọ́run bá búra kọ̀wárì di ayé làwọn ọmọ yìí kọ̀wárì kódà wallahi mo fọ́nà àbúrà wọ́n burú jà àwọn kọ̀wárì jù pilẹ̀ lọ nítorí pé àwọn kọ̀wárì ẹ̀dàkùn ibo lọ́wọ́ àlọ́ tí àwọn kọ̀wárì jù máa ń pè yàrá ọmọ kébẹ̀ ń pè ń pè èmi pẹ̀lú kòmà ìmọ̀lẹ̀ rí àwọn kọ̀wárì jù pilẹ̀ ìmọ̀lẹ̀ ti gbọ́ rí tẹ́lẹ̀ ṣubú kúfúrú ni ìmọ̀lẹ̀ ti gbọ́ rí wallahi kódà ẹ̀ẹ́lẹ́rí inú tí àwọn Mahmud Haddad gan tó tún jẹ́ Haddad ẹ̀ẹ́lẹ́rí tó sọ pé síbí kúfúrú ni tẹ́rí wèrè àwọn pípù ìtútù àwọn táwọn yìí lọ wàláì mọ̀ fọlọ́ bàbúrà wàláì tàláì ẹ máa ń kan tọ́fà aláìmọ̀kan pátápátá gbáà ni àwọn eléyìí aláwọn kọ̀wárí jì ìpìlẹ̀sẹ̀ ẹ lè gbọ́ mi tẹ́tí sọ yí pé bẹ́ẹ̀ bá fi dídí gan ó di kèfèrí gàbàtà tó wí bẹ́ẹ̀ díẹ̀ ó mẹ́kọ̀ọ́ òun tó ya wèrè ju àwọn wàláì tàláì òun tún ti ẹyẹ ọmọ Ìbàdàn tẹ̀wọ̀dé òun òun tún ti fi two six ó ti fi kún o torí ẹ̀ńdà ẹ̀ńdà mọ̀ pé yóò máa kó àwọn ẹlẹ́sẹ̀ ní mẹ́rin máa ti fẹ́ gbà kó kálẹ̀ ẹ̀wọ̀n bí léèrè níbi eléyìí yóò tún fi sèmí ní last week báyìí sunday ta ìjọ àmọ́ sunday tó fọ́lọ̀ sunday tó tẹ̀wọ̀n dé the first muhammadu tí ó sì fún wa bílẹ̀ pé ẹ ṣe o irú àwọn táwa lẹ́kọ̀ọ́ sì I tó sáà ń sábẹ́ bí ni pé sọ àwọn táwa lẹ́kọ̀ọ́ àmọ́ ní àwọn fúrúùtù kan tó yẹ kó máa ń fi toothpick sí tó sáà lè fi yẹn náà sáà lè fi jẹ́ tó torí sílí kankan tó sáà lè fi yẹn náà rọ́pò ẹ̀ wàláì bóyá tó ń gbé bá tó wá jáde ọba ní tó fi toothpick náà jẹun mọ́ torí pé ànábì yìí pọ̀ wọ́n jẹ́ là ànábì yìí pọ̀ wọ́n jẹ́ là bínú oye báyìí nìsí tó àwọn ẹmọ wọn bá ti bẹ àgbákò máa ń kọ́ra àwọn ẹlẹ́sẹ̀ nípa wàláì bẹ́ẹ̀ bá ti dágbàgbò kalẹ̀ báyìí yóò máa yóò máa fa àwọn àgbákò mi ní tẹ̀tẹ̀rìn yóò máa fa àwọn tẹ̀tẹ̀rìn. kí ló ń fọyọ́ ń bẹ̀ ni pé ẹ lè rí láyé àfi àwọn lọ́dọ̀ àwọn eléyìí àwọn tún mo fi ọlọ́run máa búra wàlọ́ọ̀hì wàlọ́ọ̀hì àwọn tún ya òwèrè ìjà wọn kọ̀wárì jù kulẹ̀ lọ. torí táwọn táwọn tẹ́nìkan ò tiẹ̀ pè é ń pè gbèrè rí láyé tẹ́ẹ̀tì ẹ̀ lé nínú tíra ẹ̀ lé bá pàdé láyé láyé ẹ̀ lé gbóòórùn ẹnu tíra làwọn ènìyàn pè é ń pè gbèrè. àníṣe kájẹ̀ wá gbà wípé àwọn àfa pín lórí ẹ̀jẹ̀ ẹ̀ mi ò kọ́kọ́ rà àfa kan tó pín bẹ́ẹ̀ o

so mọ́sálà tí wọ́n bá ti jẹ ọba jẹ́ fáwọn àfa súnà bá ti yapa bírun káríkù sọ́lá yẹ o ẹ má pe àyè jẹsẹ̀ ní lórí ẹ o ìbòlòtì láti ìbòlòtì lásàrò sọ sọ bẹ́ẹ̀ sọ ìwọ náà ti gbà yí pé lára ìlànà àlùsùnà lọ́wọ́ àpéyàn gbọ́dọ̀ pè é tèbi lórí kí ló fi gbà nítorí àlàyé tá a rí bá àlùsùnà ṣàlàyé pé ah, irú àwọn àlámọ̀ rí ẹ̀sìn báyìí tá a bá fẹ́ pè yẹn ń kéfì níwọ̀n kí n fi irú àwọn kábàáyé pè yẹn ń kéfì nítorí ti gbà nìyẹn tọ̀ nítorí pé àlùsùnà kò lórí ẹ̀ kí wọn náà tiẹ̀ wá gbà yí pé òkè ọ̀rọ̀ kọ́mọ náà bóyá ìwọ náà sọ pé bóyá ẹnu òkò lórí ẹ̀ tọ́ bá wá ráwọn tó mọ́lẹ̀ kejì tó tún pè wọ́n tèbè lórí òun náà bẹ́ẹ̀ ẹni tó bá ti sókun nìka èmi ọmọ pé síkírìtì nìka ń bẹ wàhálà pọ́bílíkì nìka èmi ọmọ pé síkírìtì nìka tó ń bẹ bẹ́ẹ̀ bá ti sọ bẹ́ẹ̀ ọmọ yẹn ń ṣe pọ́bílíkì gàba ọmọ yẹn ń ṣe pọ́bílíkì gàba ń ṣe pọ́bílíkì gàba pọ́bílíkì ewu ni síkírìtì nìka wàláì èmi ò nígbà mi ti máa ń rí èèyàn tí láàká ẹ̀rọ ọ̀dọ́gba wàláì nọ́mbà wà láwọn eléyìí pẹ̀mí máa ń rìn láyé kí làákà yẹn máa ń tàṣe. wàhálà ìdálẹ́ èmi ò tí ì rí lẹ́ni tí làákà yẹn tàṣe bí ti jàbàtàrí àtàwọn ẹlẹ́yìn rẹ̀ public nìka inú tíra olóṣèlú pé public nìka tó ọ̀dà ayá ìmọ̀ olóṣèlú gbèsè àwọn jáde pé public nìka bídíà ni èèyàn máa ń ṣe síkírìtì nìka ni sáré bí àìlínú nìka pé ẹ publicize nìka ìwọ́sẹ̀ lẹ́yìn kan ní public nìka ọmọ iná ló di kèbèrè sí ọ̀dà ìfọ̀ ní fatuwa ìfọ̀ ní fatuwa sheikh bombaz tí wọ́n bí wọ́n lè pèsè yẹn lè lọ ṣe wá sí níbi um, àgbàna àwọn màsáìlú tápàrà yẹn jù náà nù pèsè yẹn lè lọ ṣe wá sí ibi ìyàwó wọ́n ní ni èyẹ lè lọ ṣe wá sí ibi ìyàwó bombaz náà ti di kèbèrè tó fatuwa kèbèrè ní mọ̀npáàzì báyé wọn yóò wá rí àwọn bá yòó di kèfèrí àwa táwọn wá tẹ̀lé bá ju àwọn dáadáa èèyàn tó èèyàn tó jẹ́ kèfèrí lẹ̀ gan ò di kèfèrí nítorí mo jẹ́ ìlú mo jẹ́ ìlú lè máa fa gbọ́ ọlọ́run ya mo jẹ́ ìlú òun lè máa fa ọgbà ọlọ́run ya àwa tí àwa bá wá táwa bá wá rí ẹ̀rí wọn àti táwa táwa fọkànbalẹ̀ sí ma wọn àwa la sàgbákò títí ẹ lágbọ́dọ̀ tẹ̀lé bàbá yìí tẹ̀lé jàbàtà ẹ̀gbọ́n ẹ̀yọ́ dáadáa tó ń là ní ẹ̀yọ́ tàbá tó mú pásọ̀ jàbàtà tàbí tí mò ń bá sílẹ̀ ẹ̀rí mi gbọ́ ayébò bụ ti gan tọ́jà lànà kèfèrí lẹ̀ lọ́dọ̀ nínú àgbóyè kí ló yẹ kó pé ṣebí rọ́ṣùl kùfàr lọ́yẹ kó ń jẹ́ eléyìí àwọn kèfèrí lọ́yẹ irú àwọn irú àwọn nǹkan báyìí alùsùn pẹ̀lú ẹ̀rí sí tó wọn bá ti wá lè mú àgbákò nì báyìí yóò máa pè yẹn kébè líle lórí yóò máa pè àwọn èèyàn kébè líle lórí tẹ́ ẹ̀ lérí ti dárò sí wàláì mo fọ́nà bàbúrà ọ̀rì jí ní àwọn pípò yìí wàláì ẹ̀rí pé mo máa sọ pé bí ò ṣe rú mi lójú pé alẹ́ la wà yìí tí ọ̀pamọ́ nípa alẹ́ la wà yìí sí ni ọ̀pamọ́ sí ni pé tẹ̀síìrì kọ̀ọ̀rì jí mi ní an atom of doubt an atom of doubt kò sínú ẹ̀mí mi pé kọ́ ọ̀rìjì ń jàbàtà mo fọ́ ọlọ́ba búra wàlọ́ọ̀yì mo fi ọlọ́wọ́n bá tí màá dún wájú ẹ̀ búra pé mi ní an iota of doubt wípé kọ́ ọ̀rìjì ń jàbàtà. sa with every evidence pẹ̀lú gbogbo ẹ̀rí akóluhu bimili fam mo ń sọ pẹ̀lú gbogbo ẹnu báyìí ni pé wàlọ́hì hàdà rọ́jùlù tẹ̀kìrì ọkùnrin kọ́ọ̀rìjì ni tẹ̀kìrì ni. wọ́n bá rí alùsùn náà sọ́mọ pé yẹn ń kébèrè àwọn báwọn yìí. búlẹ̀tì yẹn ń kébèrè yìí nǹkan tẹ́ mọ̀ wò pé sáwọn eléyìí ti gbádùn báyìí tẹ́ mọ̀ wò sòrò bí wọ́n pé ẹ̀kọ́ kan tí n bá tún ti rántí àwọn nǹkan tó máa ń pè yàn kéde nígbà tí bá ti dé ọba ara kan máa ń ta mí nù ṣé bá rí sè so ara mi ò kí ń gbé pé ṣe ẹ̀kan lè imagine ẹ̀kan lè imagine pé èèyàn kẹ́kẹ́ lè máa ṣerú àwọn ó lè máa sọ̀rọ̀ àwọn rọ́bìṣì báyìí jáde lẹ́nu kò yé bá rí sè yìí so àdéhùn ni wàlláhì kọ́nà ọba àdékẹ́ àwọn là ń kìlọ̀ fún gbogbo àwọn àgbákò tẹ̀ ń wá káàkiri yìí tẹ̀ ń wá ń tó le tẹ̀ ń wá ń tó le káàkiri ó léwu gan o ó léwu gidi gan fún yín náà nítorí àsìkò wa wọ́n ní bìkìláfì masáyì kọfíyàtì wọ́n ní gbogbo àwọn eléyìí báyìí ó ní àwọn alámọ̀rí fi yàtọ̀ sí àwọn alámọ̀rí ẹ̀sìn tó pamọ́ fàhíyà láyà àrífùhà ilẹ̀ ìkọ́ọ̀sọ̀ wọ́n ní unlike yàtọ̀ sí àwọn àlámọ̀rí ẹ̀sìn tó pamọ́ tó yẹ sí pé láyà àrífùhà ilẹ̀ ìkọ́ọ̀sọ̀ kò sẹ́ni tó lè gbọ́ yé àyàfi àwọn tó jẹ́ ẹ̀sà nínú àwọn mùsùlùmí yẹn bí àwọn àfa tí wọ́n jẹ́ ní ẹ̀sà tó gbé dábàá ń sọ̀rọ̀ nípa àwọn mùsùlùmí àwọn wo lẹ́ni ẹ̀sà náà àwọn mùsùlùmí ìbá àwọn àfa ni. kò yẹ báyìí àwọn nìkan náà lè gbọ́ irú àwọn àlámọ̀rí báyìí wọ́kọ̀dù wọ́pọ̀ àti ànìzáì bẹ́ẹ̀ni àlìsúnà wọ́n ní bákan náà ìyapa gan tó ṣẹlẹ̀ lórí àwọn masáìlú àlùkọ́fíyà yìí láàrin àwọn àlùsúnà ibi tó pamọ́dé àwọn kan ò ní báyìí lórí àwọn kan ò ní rọ bẹ́ẹ̀ lórí bẹ̀tẹ̀ àwọn masáìlì tẹ́ bá ti fẹ́ ágì lórí ẹ̀ táwọn kan ní báyìí lórí ajẹ́ pé nínú inú àwọn bọ̀wábì tó tábì mọ́ tábì mọ́ ni pé tábì mọ́ àwọn masáìlì tó pamọ́ ni pé tẹ́ bá ti rí masáìlì tó yẹ pé ágímẹ́ǹtì wà lórí ẹ̀ láàrin alùsùnà àbí ágímẹ́ǹtì wà lórí ẹ̀ láàrin àwọn alùsùnà àti àwọn tí òkè sá alùsùnà. naam wọ́n ní. بين وقد وقع فيها النزاع بين أهل السنة وغيرهم هي قتل لها أهل السنة وطيعة سيولورية وغلط فيها من غلط من الأئمة ولا تجد pé àwọn tó ṣàṣìṣe gan wọ́n ṣàṣìṣe lórí ẹ̀ nínú àwọn àfa àwọn àfa gan tó ṣàṣìṣe lórí àwọn àlámọ̀ rí báyìí tá a rí nínú àwọn àfa yẹn tó ṣàṣìṣe lórí ẹ̀ ibi tó pamọ́ dé ولم يسلم من الخطأ فيها إلا المحققون من العلماء الأعلام فواتني طلع فون بها سنين وعلام ري أيا في المحققون أو ògbóǹtarìgì ẹ àwọn olùmọ̀ tí ọjọ́ sí pé ìmọ̀ wọn ó dógóńgó nínú àwọn àǹfààní kan ni wọ́n là fún bí ìsàzínú àwọn àlámọ̀ rí báyìí wàhíyà mísìlùmọ̀sá ìrìn ìmọ̀ asifa wọ́n ní irú ẹ̀ ní àwọn alámàrí tó ní ṣe iman àti ara àwọn asifa nípa iman tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ asifa ọ̀rọ̀ nípa àwọn òròyìn ọlọ́run ọba amma kaunu zuhuri wal khafai amran nisbi فهذا يتعلق بقاعدة أخرى wọ́n ní àmọ́ ká sọ wípé ọ̀rọ̀ nípa pé kọ̀rọ̀ hàn àbí a pamọ́ wọ́n ní ọ̀rọ̀ yìí kátó pé ọ̀rọ̀ kátó pé nísìbí ni ọ̀rọ̀ kátó yìí pé kọjú sẹ́nìkan ẹ̀yìn lọ́kọ̀ sẹ́lòmí lọ̀rọ̀ náà ìyẹn pé ìtọ́ bá hàn sẹ́nìkan gbà mí kó lè pamọ́ sẹ́lòmí ìtọ́ bá pamọ́ sẹ́nìkan kó lè hàn sẹ́lòmí sọ̀rọ̀ nípa az àti khafa tá a bá fẹ́ wò wọ́n ní fahadà yàtà alákùbí kọ ìdàtẹ̀ ìkọ̀rọ̀ wọ́n nílé báyìí òun tó ní ṣe pẹ̀lú àwọn òfin ẹ̀sìn míì nìyẹn wàhí ọ̀kọ̀fà wò lè mí wọ́n ní òun náà ní kí ìmọ̀ pamọ́ wàṣtiharuhu min makanin ila wọ́n ní wàhí ọ̀kọ̀fà wò lè mí wàṣtiharuhu min makanin ila akhar wọ́n ní òun náà ni pé ká sọ pé ìmọ̀pamọ́ níbi kan ọ̀hàn níbòmíì ìhàn máa ń pamọ́ láwọn ìlú kan nítorí pàwọn afá pọ̀ a máa hàn láwọn ìlú kan tó pàwọn afá pọ̀ ńbẹ̀ àwọn tí ń tòkòtò jọ ọ̀nà náà bá pọ̀ ńbẹ̀ wọ́n dẹ̀ ṣiṣẹ́ wọn gẹ́gẹ́ bí iṣẹ́ wọ́n mójúṣe wọn ṣe ìmọ̀ a máa hàn nínú àwọn ìlú bẹ́ẹ̀ ìmọ̀ ó pamọ́ láwọn ìlú míì nítorí pé àwọn aláìmọ̀kan lọ́pọ̀ ńbẹ̀ àwọn àfọ́ òfin bẹ́ẹ̀ pọ̀ ńbẹ̀ ṣé bá ẹni sì àbáwọn tó wà ń bẹ̀ wọ́n tún dákẹ́ wọn àṣojúṣe wọn gẹ́gẹ́ ojúṣe wọn ní irú nǹkan báwọn ló máa ń fà á tó fi jẹ́ pé ńgbà míì ọ̀rọ̀ nípa híhàn àbí pípamọ́ àlámọ̀rí ó máa ń jẹ́ ọ̀rọ̀ kan fẹ́ pé nísìbí ni so yóò bá yẹn nísìn. Ah, eléyìí báyìí àlọ́pàá ló fi jẹ́ sí pé irú nǹkan báwọn ibòmíì ni wọ́n ti ń discọ́sì irú nǹkan báyẹn. wọ́n ní àwòkọ́ ìdàtú imkaniyatil ilm àbí ká yẹ pé ọ̀rọ̀ kọ́ ìdà ìjẹ́ ìníkàtà àti kọ́mà وسوف يأتي تفسير هذه القاعدة في فصل مستقل إن شاء الله وني لايت لايت لايت لايتنا ọ̀rọ̀ wà nípa kọ́ídà yìí ní ojúpọ̀nà kan ní ààyè kan tí ó dájú ó ta dátà lẹ́sà fún insha Allah ọ̀rọ̀ padà wá lórí ẹ̀. síbáni sí sóbi tí ó parí sí pé amma kaunu amma kaunu zuhuri amma kaunu zuhuri wal kọfà amuru nisbiyun fahadà yata'allaqu bi qa'idatin ukhra wa hiya khafa'u ilmi wa ishtiharuhu fi makan min makanin al-akhar aw qa'i aw qa'idatu imkaniyati al-ilm يأتي تفصيل هذه القاعدة في فصل مستقل إن شاء الله ولعله من الجدير أن نشير على وجه الخصوص إلى نصوص العلماء ولهذا ولهذا النوع من المسائل إن شاء الله تعالى وقفه لي لي باي وقفه مو àwọn nusus àwọn afa ọ̀rọ̀ àwọn afa tí wọ́n ti sọ àwọn ọ̀rọ̀ tó jọ tá ti sọ àwọn ọ̀rọ̀ tá sọ ìtàn ti sọ sẹ́yìn wọ́n fẹ́ kó àwọn ọ̀rọ̀ àwọn afa yẹn wá lẹ́yọ kọ̀ọ̀kan ọ̀rọ̀ àwọn hanabila ọ̀rọ̀ àwọn ah, malikiya ọ̀rọ̀ àwọn shafi'iya ọ̀rọ̀ àwọn Ah, kílá ń pè ọ̀rọ̀ àwọn Hanafiya gbogbo ẹ̀ náfẹ́ kó wá torí pé bẹ́ẹ̀ ti ṣàlàyé nípa arú àlámọ̀rí Insha Allah Ta'ala so eléyìí báyìí òun náà níbi tí aláǹfààní àti dúró sí nípa àlámọ̀rí al-'udhr bil-jahl ọ̀rọ̀ nípa ìfún ẹ̀ ní àwíjàre aláìmọ̀kan àwọn nǹkan tó kó sábẹ́ rẹ̀ àti àwọn nǹkan tí a ń láti gbọ́yé so táàfi táàfi gbàgbọ́ yé ta lẹni tó yẹ kí a pè ní kèfèrí nínú Islam àtẹni tí ó yẹ ká pè ní kèfèrí ṣé bá ní sè àti pé báwo ni ojú ọ̀nà Ahlus Sunnah wal Jamaa báwo ló ṣe rí níbi ìmọ̀ pè yẹn kèfèrí àbí ìmọ̀ ṣe kí ni o ìmọ̀ pè yẹn ní kèfèrí àfi mọ̀ pé gbogbo ẹnikẹ́ni tó bá ń rin ojú ọ̀nà tó yàtọ̀ sójú ọ̀nà táwọn wí yìí ṣé sè yìí wọn kì í ṣe Ahlus Sunnah wal sè so wọn kì í ṣe alùsùnà ẹni tí bá ń rin ojú ọ̀nà yìí òun náà ni alùsùnà tó jàmáà sùn nítorí eléyìí báyìí àwọn jàbàtà àti àwọn ọmọlẹ́yìn rẹ̀ tí àwọn ń pe àpèmọ́ra ìjẹ́ alùsùnà wà jàmáà tó àárí pé wọn sínú alùsùnà tó jàmáà rárá tó ìjẹ́ alùsùnà wà jàmáà ó bọ́ pábọ́sẹ̀ kúrò nínú àlámọ̀rí wọn ìjà alùsùnà wal jamaa àbọ́pábọ́sẹ̀ kúrò ní òròrí wọn ìjà alùsùnà wal jamaa àbọ́pábọ́sẹ̀ kúrò nínú manhajú wọn síra ẹni sùn gẹ́gẹ́ bí ìkókò bó ti bọ́pábọ́sẹ̀ kúrò níbi ẹ̀jẹ̀ anabi yusuf aleyhi salatu salam tí í ṣe ọmọ anabi yaakub aleyhi salatu salam so tí ìkókò tí ò nímọ̀ sí ẹ̀jẹ̀ anabi yusuf bẹ́ẹ̀ náà ni ìjà alùsùnà wal ò nímọ̀ ni ò sì ní ìbátan pẹ̀lú òròrí tí jàbàtà àti àwọn ọmọlẹ́rin rẹ̀ tí wọ́n ń fọ́n káàkiri yìí sọ abẹ́lẹ́ wọn bá kí ọlọ́run kí wá pẹ̀lú ẹnì kọ̀ọ̀kan wa abẹ́lẹ́ wọn bá lè kẹ́lá kọ́lọ́run bá kó mú wa dúró lórí Islam abẹ́lẹ́ wọn bá lè kẹ́lá kí ọlọ́run bá kí ó jẹ́ kí àgbọ́yé wa kó dọ́gba kó dúró déédéé kó wà níbàámu sí àgbọ́yé àwọn Ahlus àwọn tó jẹ́ sí pé ìjọ àárín gbogbo ni wọ́n wọn kì í ṣaláṣe jù wọn dẹ̀ kì í ṣaláṣe tó wọn ní máa ṣàṣejù rẹ̀ bí jàbàtà àtàwọn ọmọlẹ́yìn rẹ̀ àti àwọn èèyàn rẹ̀ tí wọ́n jẹ́ aláṣejù bíi tiẹ̀ àwọn alùsùnà jàmá ọ̀jọ́ wọn bíi máa ṣàṣejù bẹ́ẹ̀ ni wọn kì í ṣaláṣe tó gẹ́gẹ́ bí àwọn mùrìjíà àwọn tí ọjọ́ sí pé àwọn náà máa ṣàṣejù níbi àlámọ̀rí ẹ̀sìn so pàápàá jùlọ níbi àlámàrí fi islam rinlẹ̀ fún ẹni tó ṣe jáde kó ní islam alùsùn náà jama ò kí ń ṣe irú ilé báyìí báyìí wọ́n jẹ́ ẹni tó wà ní àárín gbùngbùn ibi tọ́lọ́ ọba àlejò ẹláfẹ́kán wà ní wọ́n wà lórí wípé wọn ní pé yẹn ní kéferì àyàfi kọjá sí pé ẹni tí ẹ̀rí tó clear tó bá pè ní kéferì látọ̀dọ̀ ọlọ́wọ́n ba wọn àdẹ̀ ní fi islam rinlẹ̀ fẹ́ nìkankan tó bá jẹ́ sí ẹni báyìí ń kọ́ irú ẹni báyìí ó ti ṣe nǹkan tó mú jáde kó ní Islam tí gbogbo àwọn mọ́jẹ̀mú tí ó sì yẹ kí ó pé lórí ẹ̀ tó bá ti pé lórí ẹ̀ wọn ní kí irú ẹni bẹ́ẹ̀ bọ́ ní Islam rárá so ilé ìbáyìí ni ó ń pè ní wasatiyya tá ń bẹ lọ́wọ́ bàálí kẹlá kí ọlọ́wọ́ bá kí ó jẹ́ àwa náà ká wà lórí ẹ̀ tí à ń bẹ lọ́wọ́ bàálí kẹlá kó kí agbó àgbóyin wasatiyya yìí ká sì máa rin ojú ọ̀nà rẹ̀ la ilaha illallah